بريان بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبته وتابعين لهم بإحسان إلى يوم الدين هذا أكبر الله وبا أتريك ولو ما orí ajẹ́jẹ́ tán rẹ̀ kó bá ṣe fún wa ní Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹni tó mú ìkẹwà fún ọmọ ìdẹ́yìn àánú àtìmọ́lẹ̀ oríire ní báyàn tọ́jọ́ gbogbo ilé ìní ọlọ́run fi ṣàyẹ́bì lẹ́sà láàrin gbogbo ẹ̀dá kò sì ṣe áhùn pẹ̀lú kanánú rẹ̀ gbogbo ẹ̀ náà ló fi jíṣẹ́ gbogbo dáadáa tó ń ṣe ọlọ́run wá fi jíṣẹ́ yìí gbogbo ẹ̀ pamọ́ sábẹ́ nǹkan méjì kitabullahi ta'ala wa sunnatu rasulihi sallallahu alayhi wa sallam gbogbo dáadáa tábí ń ṣe ọlọ́run fi jíṣẹ́ fún wa yìí gbogbo orí wọ̀nyí ń bẹ lábẹ́ nǹkan méjì ní nǹkan àkọ́kọ́ òun náà ni Qur'an ìyọ́ ọlọ́run ọba ìwé tí àbùkù ní kàn ó wọ́ ní báyìí bákan náà ìlànà oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam òun ni orísun kejì orí ilé ọmọ ìdáyàn bẹ́ẹ̀ ìgbọ́rọ̀ sánàbí rẹnu ìtẹ́pẹlẹ mọ́lànà rẹ̀ nínú sísọ nínú gbígbọ́ nínú rìn sí nínú wàsí nínú adìẹ ọkàn nínú ìjọsìn eléyìí jẹ́ orísun kejì tó lè mú kẹ́dà kẹsì járí wájú ọlọ́run ọba ta'ala ó fún òní tẹ̀mí rọrùn abu abẹ́ ọlọ́fùbá náà èyí tá ń gbà nù rọmọdọ́nù yìí kọlọmọsá ìṣe ní ìbáadà fún wa ní ìbáadà tí ó gbà kó má dàlú wa láyà dáadáa ìlànà fi أعوذ بسم الله الرحمن الرحيم ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم أني قد جئتكم بآية من ربكم أني أخلقك أخلق لكم من الطير أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفق فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم olúwa wa ọba àlekì ọlá ọba tí dáadáa ń bẹ pẹ̀lú rẹ̀ títí lẹ́yìn iṣẹ́ ọwọ́ rẹ̀ ń júwe rẹ̀ fọ́lọ́ ní ara tí ń dá ń júwe rẹ̀ ọba

wọ́n bu ní mímọ̀ gbogbo àwọn tírà tí a ti fi ránṣẹ́ sáwọn tí wọ́n síwájú rẹ̀ òun ọlọ́run bu ní hikma ọgbọ́n sòye tí ó fi jíṣẹ́ náà wọ́n sì fún ní Tawrati mímọ̀ èyí tí a fi rán Mùsá yóò mọ gbogbo rẹ̀ síwájú new testament títí ẹ̀ náà ayọ̀ǹda rẹ̀ fún wa rasulan ila bani Isra'il ọlọ́run ní a ṣe ní òjíṣẹ́ sí gbogbo bani Isra'il wa rasulan ila bani Isra'il a ṣe lójíṣẹ́ sí gbogbo ọmọ bani Isra'il tó mọ̀ yóò máa ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yóò máa júwe àwọn ìdájọ́ ẹ̀sìn fún wọn kódà nígbà tó bá tún dé náà yóò ní a ní kọ́dẹ̀ jí tó kún bí áyá tí ní wọ̀nbí fún nínú tí ó máa bá wọn sọ yóò máa lẹ́yìn bá ní sọ̀rọ̀ ìl mo ti mú àpẹẹrẹ kan wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín ẹ̀sà àdọ́lọ́run ọba yín máa ẹ mọ̀ pé yín kẹ́ emu dára yín ìjẹ́ ẹ̀mú yín ẹ̀yin kẹ́ yín ṣe fúnra yín mímí lókè mímí lódò ẹ̀yin kẹ́ ẹ rẹ̀ fúnra yín òjò ríran sánà gbogbo ìṣẹ̀lẹ̀ ayé yín ẹ sáà mọ̀ pọ́lọ́hún ọba kan ní í ṣe wajitukum bí ayatin min rabbikum èmi tí wọ́n á mú àpẹẹrẹ kan bá yín látọ̀dọ̀ olówó أني أخلق لكم من الطين أني أخلق لكم من الطين yẹni tí èmi Ìsá ọmọ Maryam màá máa dá fún yín látara ẹrọ̀fọ̀ àfihìn ìfẹ́ ẹrọ̀fọ̀ oníjẹ́ fíìn àbíkápẹ́ lámà lánà tó lómi lára atẹ́rọ̀fọ̀ atápìlámà èmi ó máa dá fún yín látara rẹ̀ alkọ́lùkù húnná bí máìnà taswir arìsmọ̀ àìnà wọ́smù èmi ìsá ibi tí ń bá rí tẹ́rọ̀fọ̀ bá wà àbí tí a máa bá wà ń yà àwòrán ẹyẹ sí lára gbígbà tí èèyàn bá draw object tí bá ti yàwòrán ẹyẹ sí lára kàáyé àti ọ̀pọ̀ yìí kìí ṣe tánà bí ìsá ní ó dẹ́dà kò sí ọlọ́run kan àbí kò sí nǹkan kan táwọn èèyàn ń pè lọ́lọ́run tó lè ọba ọba dẹ́dà anábì ìsá yóò máa ya àwòrán ẹyẹ kalẹ̀ tí ó bá wá ya kalẹ̀ yóò ya kalẹ̀ sára ìfẹ́ rọ̀fọ̀ فأنفقوا فيه فيكون خيرا بإذن الله bí n bá ti wá ìyá síbẹ̀ tán ọwọ́ afẹ́ afẹ́rẹ́ mi sí lára yóò bá di ẹyẹ tí ó máa fò fẹ́yẹ̀ kóónù tọ́ ẹ̀rọ bí ìfìnlá yóò máa di ẹyẹ tí ó máa fò káàkiri kìí ṣe pẹ̀lú agbára tèmi kìí ṣe pẹ̀lú ògo tèmi kìí ṣe pẹ̀lú ète àbí mímọ̀ ṣe tèmi فيكون طيرا بإذن الله فيكون طيرا بإذن pẹ̀lú yọ̀ǹda ọ̀sọ̀lọ́ni ọlọ́ni ó fún mi ṣe bẹ́ẹ̀ kìí mímọ̀ ṣe tèmi kìí sagbára tì ní ìta àbí sọ wípé a ní ọkùnlókù alkọlùkù níbi ìdẹ́dà níbi kìí ṣe ìdẹ́dà àbí tọlọ́run ìntọ́lọ́run fi ń lo alkọlùkù fún ìta òní wípé kẹ́dà kan ya nǹkan sílẹ̀ bẹ́ẹ̀ kó fẹ́ afẹ́rẹ́ sí lára bẹ́ẹ̀ kó sì di ẹ̀dá samari rí kò síwájú ẹnìkan rí àmọ́ tó kò sẹ́yẹ gbogbo ẹ̀dá tí ń bẹ nínú ayé lọ́lọ́run ti dá síwájú wa kó tó ọba ńlá wa ànábì ádámù àwa ni ẹni tọ́lọ̀ igi oko ewé oko odò ẹranko ẹyẹ màláìkà wọ́n ti ń sẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀dá ti ń kọ́lọ̀n kó tó dábàbá ńlá wa nábi adam ó sì dábàbá ńlá wa náà lọ́jọ́ na fi ń kí ọjọ́ jùmúà ní jùmúà ọjọ́ tí ọlọ́run gbogbo ẹ̀dá tó fi ìdẹ́dà adam ń gbogbo ẹ̀dá torí bẹ́ẹ̀ anábì kò lè dá ẹ̀dá ẹyẹ gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí ń fún gan tó dẹni ń dá sílé ayé ṣùgbọ́n gbólóhùn wípé máa dá ẹ̀dá fún yín látara ẹrọ̀fọ̀ òní wípé yóò àwòrán ẹyẹyẹ tó náà ti mà ajẹ́pẹ̀yẹ ti ń bẹ tẹ́lẹ̀ gbogbo ẹ̀dá náà ti ń bẹ yóò kàn wo àwòrán ẹyẹ yóò kalẹ̀ sórí bó bá ti kalẹ̀ tán yóò wá ní sílá fùfù bó bá ti ẹyẹ náà ó bá gbéra yóò bá fò búlàbúlàbúlà bí ìsìnlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú ìsápá ọlọ́run ẹ̀tìrí ìsá ń ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ́ rò pé mi lò mi ì sọ ọlọ́run mi ì lè tààyàn lóṣù mi ò lè sọ̀yàn dán lọ́rọ̀ mi ò lè jí òkú dìde lẹ́yìn tọ́lọ́run bá ṣe gbogbo eléyìí bí ìdínlá pẹ̀lú yọ̀ọ̀dá ọlọ́run ní wà úbèrí ul'akmaha wal adọ́rọ́sọ wà úhìl mọ́únta bí ìdínlá afọ́jú nínú tafsiri tó lọ asàlàyé túnmọ̀ akmah fúnra wa lọ́dọ̀ àwọn àfá àwọn kan àwọn lẹ́ni tó wípé wọ́n ilé rí náà odó wa lẹ́kàwọn tó lè ríran àlàákùmáfù ni àwọn làwọn kan tó ṣe wípé alẹ́nìkan ni wọ́n ríran wọn ríran lọ́sàn àwọn kan tó ṣe wípé wọ́n a máa ríran lọ́sàn ṣùgbọ́n wọn ò lè ríran lálẹ́ àkùmáwù náà ni ìkíní kejì bá ṣe ní àlàyé fúnra wa ṣáájú ẹni tí ń ríran lọ́sàn tí ò lè ríran lálẹ́ àbẹ́yìn tí ò lè ríran lálẹ́

gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ tiẹ̀ bá rí bẹ́ẹ̀ tí sábà ti fọwọ́wọ́ wọn láà wọn ó sì máa ríran a ti sọ fún wa ó pé tí fi ń tèmi náà ṣe náà nìyẹn gbogbo tó bá ti fọwọ́wọ́ láà gbogbo àtàtí bá ń bẹ lára nǹkan ni yóò fò lọ ìwòsàn òde àlùbáríkà ọlọ́run ọba fún yín wàládọ́rọ́sọ̀ adẹ́tẹ̀ tẹ́tẹ̀ ń bẹ lára rẹ̀ tí ò rí wòsàn tó bá ti fọwọ́ ara rẹ̀ ó yà àwọn rẹ̀ ó padà yóò padà yóò jọlọ̀ ẹ̀tẹ̀ yẹn ó lọ wà ó bí ìdìnlá ẹ̀rí afọ́jú wọ́n máa ṣe wòsàn fún wọn wọ́n máa ríran adẹ́tẹ̀ wọ́n máa ṣe fún wọn sí wọn ara wọn ó dáa padà bẹ́ẹ̀ náà ni òkú máa sọ́dá láàyè bí ìfìnlá pẹ̀lú yóò dán lọ́rùn وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين Obama lórí bẹ́ẹ̀, in tí kọ̀ọ̀kan nù yín bá ń jẹ nílé, èmi ó mọ̀ fún onírò nípa rẹ̀ lámàáyín kò tó jáde kó ń lé irú oúnjẹ tó jẹ rèé tàmídò lóúnjẹ tó jẹ́rì láàárọ̀ lóúnjẹ tó jẹ́rì lọ́sàn lóúnjẹ tó jẹ́rì kódà àwọn oúnjẹ tẹ́ ẹ̀ kí ì jẹ tí ń bẹ ní sọ́ọ̀ màá tún máa fún yín làbárì ń pa rẹ̀ gbogbo eléyìí pẹ̀lú yọ̀ọ̀dà ọlọ́run ní inna fi dhalika لآية لكم إن كنتم مؤمنين النبي عيسى عليه الصلاة والسلام ọlọ́run parí iṣẹ́ rẹ̀ yìí pẹ̀lú wípé gbogbo eléyìí àpẹẹrẹ ní jẹ́ fún gbogbo yín bẹ́ẹ̀ bá ní mọ́nìlá àpẹẹrẹ pọ́lọ́run ló ránṣẹ́ ní jẹ́ àtàpẹẹrẹ wípé lóòótọ́ lọ́lọ́run rán níṣẹ́ gbogbo àwọn nǹkan tí pọ́lọ́mọ̀ ń gbọ́wọ́ ń ṣe yẹn ó gbọ́dọ̀ ṣàlàyé olóhíyà fún yín ìjíkú dìde ni ìlàjọ afọ́jú ni ìfúnyàn ńlá báàrí tí bẹ̀nú léèyàn ló ń jẹ ní gbogbo eléyìí rububiyyat àwọn tí ń tọ́ka ìjọlọ́wọ̀n ọba tó ràn níṣẹ́ ni tí ń tọ́ka kó náà ó ń gba àṣẹ àtìkún lọ́wọ́ látọ̀dọ̀ ẹnìkan tó ju gbogbo aráyé lọ òun náà ni ọlọ́run ọba tó dá gbogbo wa kẹ́ tara yẹn kẹ́ ti jẹ́ ní tí ó máa sin lọ́hun kìí tó pé kẹ́ tara yẹn láti fi máa sin òun kẹ́ ẹ sára yẹn kẹ́ ẹ fi dọ́lọ́ wọn bá mọ̀ wọ́n mú sọ́dí kọ́lì máa báyìí náà yá dá yíyá mi nà tàwùrọ́ eléyìí kámátì tú òun àyà ètí àkọ́ntú òun sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tàwùfẹ́ bóyá rògbòbíyà ni. àbí olóhíyà bóòlá sí ń bá mà ní rùbùbíyà bóòlá sí mà nígbàgbọ́ wípé ìbẹ̀láyé wa òní. ni ní sílẹ̀ ayé má ìjólówó wa ìjábọ̀rọ̀ wa àìníní wa wa wa ìjẹ̀mú wa ní darí ẹ̀ lẹ́yìn náà ó so mẹ́ olóhíyà لآية لكم إن كنتم مؤمنين oṣù imani marububiya imani yẹn yẹni wípé ọba tí ń ṣe gbogbo eléyìí tí ń ìṣá ń ṣe ẹ̀wà tí ọlọ́run bá nìkan tó bá ti tẹ́ ní lára fi gbogbo tí ìṣá ń yìí kó máa jẹ́ àpẹẹrẹ níṣẹ́ o kó sì máa jẹ́ àpẹẹrẹ sí ẹni tó rán níṣẹ́ sí yín onìkan ní ẹ̀sìn in kuntum mu'minin tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́bá nìkan ṣe nínú ẹ̀sìn yìí tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fẹ́ dó lórí ìgbàgbọ́ tó dúró déédéé ọba tó ń ṣe ilé fún Isa alayhi salam ọba yẹn nìkan kìkẹ́ ẹjọ́ fún ẹ má jọ fífún nǹkan mi lẹ́yìn Ọlọ́run eléyìí ó ṣàlàyé tòmùbíyà ó ṣàlàyé olóhíyà ó ṣàlàyé asmáhùn wàsífáàt gbogbo ìpín mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ fún sàwọ̀hí ló kó sínú ayé èyí tó lọ́n fẹ́ ká gbàgbọ́ nípa ìjọ́lọ́hun tó ń jọ́lọ́hun lé lórí èyí fẹ́ ká nípa pé òun nìkan ló yẹ ká fún èyí fẹ́ ká nípa pé bóun ṣe ń dára rè bóun ṣe ń pèsè sí òun rè orúkọ tó ń jẹ́ rè ìwà tó ń wù rè gbogbo mẹ́tẹ̀ẹ̀tẹ̀ yìí òun ní ń bẹ nínú àyà yìí nínú sísí wa tábà ti káyà fúnra wa báyìí ta túmọ̀ rẹ̀ a wà lọ bí istinbafat àwọn istifadat àwọn durusul mustafada min àyà kí làwọn ẹ̀kọ́ tí a lè rí kọ́ nínú àyà kan kí làwọn àǹfààní kí làwọn èso adùn èso ìgbàgbọ́ èso dáadáa èyí tí ọlọ́run fẹ́ kárí mú nínú Qur'an èyí tí wọ́n ń bẹ̀ẹ́nu àyà yẹn a rẹ̀ fúnra wa àkọ́kọ́ fiha isbatu nubuwati wa rasuliyyati Isa alayhi Isa ni ó tún pé òjíṣẹ́ ni òun lẹni sọ́nà ọba kọ sí tójú ó mọ̀ fánàbì ni àmọ́ kò fún ní tíra kan tí ì jíṣẹ́ ó ní kó máa tẹ̀ ní tíra òfin tí ń lẹ síwájú rẹ̀ àwọn ànábì kan ti ń jẹ́ ṣáájú kóun tó wá ló tẹ̀mí tíra òfin táwọn yẹn fi jíṣẹ́ kó náà máa lò ó ànàbí yù nìyẹn alákàṣe ó lè jẹ́ pé ìyàwó àtọmọ nìkan ni ó mà fánàbì ọlọ́run ọba ni. alaka ó lè le jasi pé familia ẹnìkan ló mọ̀ fánàjọ́ ọlọ́run bá ní ìgbà míì sì ń bẹ ó lè gbogbo òlu rẹ̀ ló mọ̀ fánà ni àmọ́ ìwé òfin tí wọ́n fi ránṣẹ́ sánàbì tó síwájú rẹ̀ lónú ó máa lò hadawa nabi àmọ́ rọ̀tún lẹ́yìn tó ṣe wípé ń jẹ́ ànábìtà wá fún ní a tún gbé ọ lọ́wọ́ sókè ayé tiẹ̀ lọ́dọ̀ tàwọn ọlọ́run yóò tún ga ìjà wọn tí wọ́n kàn ń jà nìkan lọ pẹ̀lú kí a fún ọ ní tíra tó fi mọ́ yíṣẹ́ ìkírun ní ìgbà àwẹ̀ ní zakati ìyọ ní gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́dájọ́ ẹ̀sìn ìwọ ó ní lọ́tọ̀ irú ẹniyẹn ni rọ̀súùl àti kíní àti kejì ọlọ́run bá pa méjèèjì papọ̀ fún Ìsá ọmọ ورسولا إلى بني إسرائيل أسني رسول فن بني إسرائيل كان تودي رسول يقول النبي لذلك كل من ثبتت له رسالة ثبتت له النبوة وليس كل من ثبتت له النبوة تثبت له رسالة gbogbo ẹni táwa ti sọ wípé nínú ìwé òfin ọlọ́run ọba wa ń ṣe Qur'an nínú súnà náà Muhammad sallallahu alayhi wa sallam sani rọ̀súùlù ni ẹni báyìí nínú àwọn ànábì ọlọ́run kámọ̀ wípé ó ti di ànábì náà kó tó di òjíṣẹ́ àmọ́ kèsì gbogbo ẹni tó bá jẹ́ ànábì ní jẹ́ òjíṣẹ́ ẹ̀kọ́ ẹlẹ́kejì ẹnna húbọ̀ ìsàrọ̀súlẹ̀ ila bani Isra'ila khassa fọlọ́rẹ́yìn nínú àwọn ẹ̀kọ́ mi sáà tó mú nínú àyà yìí ọlọ́run ọba rán ìsá sáwọn israelite nìkan ni mẹ́sẹ̀ẹ́jì ìsá alayhisalam ó wà sí sọ́dọ̀ ọlọ́run ìsá from Africa <laughs> kò rán ìsá sí ìran kò rán nupe àbáwúsá àbí yorùbá gbogbo àwọn tọ́lọ̀ ọba náà sílẹ̀ yà bà ní ìsìrọ̀lá nìkan olóòtú jíṣẹ́ tayọ àwọn yẹn nígbà tí ìsá ń jíṣẹ́ fún bà ní ìsọ̀rọ̀ yìí lárúbáwá ń bẹ láyé ńgbà náà àwọn ẹ̀yà míì náà bẹ láyé ńgbà náà wọn ò mọ̀ nípa nùbúwà ìsá àlùsọ̀rọ̀ àtẹ̀sẹ̀rẹ̀ torí pé ìran tọ́lọ̀ tí kò ti jáde yẹn nìkan ọlọ́run bá ara ṣe àìmọ́mọ̀ nǹkan téèyàn ń ṣe ní bíyẹn bá ń ṣe israelite kókò ń tẹ̀lé lànà na láìmọ́tẹ̀lé lànà ẹni tọ́lọ̀ bá fi gbogbo tọ́lọ̀ fi gbogbo rẹ̀ rán kódà ẹni tó bá jẹ́ israelite náà ìmọ̀gbẹ́sìn yé ni torígbà náà Muhammad alayhi salatu salam ó ti jẹ́ àmà wípé mẹ́rin yahudi yín wàlá nasraniyin sẹ́mi àání wàlá mímbì máa orísun tùbìhí ilá kẹrin na sábì náà kò sí yahudi kan àbí nasrani kan tó bá gbọ́ nípa ìsìláàmù tọ́lọ́hun fi rán mi sí tí ó sì gbà àbí kó jì kan nínú àwọn ẹni náà torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tí bá ń bẹ láyé lẹ́yìn ìgbà ọ̀tọ́lọ́wọ́n bá ti bí àná Muhammad dìde tán ọ̀ràn èèyàn ni kó jẹ́ muslim torí pé sáfúnra rẹ̀ káànà musliman ẹni tó ju pájú sẹ́ẹ̀lẹ̀ fófin ọlọ́run ni ń kírun gbogbo ṣẹ́ẹ̀tì islam ní ṣe ṣẹ́ẹ̀tì lè kó yẹn kúò nínú ìwé tí ń bẹ lọ́wọ́ ẹ̀yìn náà ìpé muslim ni kódà nígbà tí ó bá tún padà wáyé gẹ́gẹ́ bí àpẹẹrẹ inú àwọn àpẹẹrẹ ńlá táàfin mọ̀ pé alkiyama súnmọ́ yunazalu alayna aw ala al-umma musliman wọ́n sọ kalẹ̀ láti sánà lẹ́yìn tí ó máa jẹ́ muslim ni kò ní jẹ́ lẹ́sìn kan ẹ̀tọ́ fún islam nígbà tí pé islam nìkan náà lẹ́sìn tí Allah subhanahu wa wá ní sànà bí ìbánú sọ̀rọ̀ yìí nìkan lọ́wọ́n bá náà ìfà sí nínú ẹ̀kọ́ mi dákùn orí kọ́nú nínú wáyà yìí àti ìyẹn jíjẹ náà lẹ́ẹ̀kan wípé gbólóhùn tọ́lọ̀ ní àní àkùlókò lẹ́kùn kò túnmọ̀ sí wípé creatorship ń bẹ lọ́wọ́ Ìsá ṣùgbọ́n mà tí ò sí ẹ̀dá kan tó ṣe zúwúṣẹ́ ìyanu rí ọlọ́run bá lo kọ́lùkù fún un kò sí ìṣe ẹ̀dá kan tọ́lọ̀ ń gbọ́wọ́ rẹ̀ ṣerú iṣẹ́ ìyanu yẹn rí kó ya àwòrán nǹkan kan lẹ̀ ní nǹkan abẹ̀mí kó sì ṣe afẹ́rẹ́ mi sí kí kan yẹn sì máa di nǹkan náà ó dàbí kọ́mọ iléèwé tó mọ̀ nípa creative art kó sì mú fẹ́ńsù kó ya màálù kó sì lè máa wo yóò di màálù o ó sì fẹ́ afẹ́rẹ́ sí lára kó sì máa di màálù màálù ò sí láyé tẹ́lẹ̀ kí làwọn èèyàn ó sọ òun ni ọlọ́wọ́n ọdún lọ́mọ yẹn o magician ni o bó ṣe jẹ́ náà nìyẹn àmọ́ńtà ìwá sí magician èyí tọ́lọ́wọ́n bá ní kó ṣe yẹn iṣẹ́ ìyanu tòótọ́ látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní kó síbẹ̀ gbogbo rẹ̀ kí ni kí n fi ìtì bí ìfìnìlá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lò ń jẹ́ káwọn bá ní sọ̀rọ̀lá miracles from Allah subhanahu wa ta'ala who sent me to you kìí fagbára ṣe mí ẹ mọ́ rò ní kan tí mo fi lè jí òkú dìde kan tí mo fi lè lagbó kan tí mo fi lè wo adẹ́tẹ̀ rẹ̀ ó yà ní ìlágbára kan tí mo fi lè nímọ̀ kọ̀ọ̀kọ̀ ìmọ̀ tó rán mi ń ṣẹ́ òní gbogbo eléyìí torí bẹ́ẹ̀ ẹni wá sí ìkéṣe mi. لقد كفر الذين قالوا إن الله وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار عيسى هو كين ó jẹ́ kó ara gbogbo aráyé tí yábà ní sọ̀rọ̀ lásìkò títẹ̀ láwọn tọ́lọ̀ bá rán sí ó ní ẹ̀sìn olúwa mi tó dá mi ẹ̀sìn olúwa yín tó dá yín náà torí gbogbo ẹni tó bá mú kẹ́kẹ́ papọ̀ mọ́lọ́wọ́n bá sìn ibi tí ó kàn gùn ìrìnàjò rẹ̀ tí lòjọ́ kìíyàmọ̀ náà náà ni olóbi já sí pé accusation ni ittiham allegation ni làwọn èèyàn fi ń kan ẹ́yíṣá tí wọ́n bá ń wò wípé bákan lórí tí wọ́n fojú ìjọmọ ọlọ́run àbí ìjọlọ́run gangan wò ó ẹ̀yìn àkíyèsí ẹ̀ ni òun sì jẹ́ exonerate ara ẹ̀ kúrò níbi allegation yẹn tó ó kù sọ́wọ́ ẹ̀ ní sí tẹ̀rí ẹgẹ́ bíi ọlọ́run náà afáwọn àgbà ní nínú àwọn afọ́ tuntun ma al-Qur'an al-Hafiz Kathir rahimahullah ta'ala gbogbo àwọn iṣẹ́ ìyanu ètí ń tọwọ́ ìsájáde yìí wọ́n ní ìwòye kan sí tán láwọn afáà sọ ń pa rẹ̀ sáàtì wọ́n pé kò sí ànábì kan pàápàá jùlọ òjíṣẹ́ ọlọ́run ọba kan tọ́lọ̀ náà fún nínú òjíṣẹ́ àti tiẹ̀ òjíṣẹ́ látara ìjáàz èyí tó fi máa káwọn èèyàn táwọn yóò fi padà wá wò wípé á tó bá ṣe wípé kì í sọlọ́ ló ràn mí sẹ́yìn irú tó ń ṣe yìí kò ní ṣe kìíní yẹn yóò kọ̀ rọ́bà ìmẹ́ni sẹ́mi wọn yóò sún ìgbàgbọ́ sẹ́mi wọn láti lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ jẹ́ni tó ṣe pé kí wọ́n yóò kàn máa sọ̀rọ̀ nìkan lọ tí ò ní àwọn nǹkan tẹ́ ìyanu kan tí ó máa ń ṣe tí ó ṣe kí fíríǹsì àwọn èèyàn sọ́dọ̀ ti tiẹ̀ tí ó máa tẹ̀ láti jí emotions wọn síbi tó ń sọ torípọ̀ ọmọ ẹ̀dá èèyàn níbi conviction certainty ó ní ìkórè kankan tí ó jẹ́ kó lè gbà lódodo kò wá sí ànábì ọlọ́run kan sí kejì láwọn òjíṣẹ́ ọlọ́run àbúrúsọ tọ́lọ̀ bó fẹ́ fún ní àwọn mọ̀jìzáàtì wọ̀nyẹn aláàfẹ́ wọ́n ní kọ̀ọ̀lá kẹsí ìròmìlò rẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùmọ̀ sọ wípé بعث الله كل نبي من الأنبياء بمعجزة تناسب أهل زمانه الله سبحانه وتعالى ó gbé ànábì kọ̀ọ̀kan dìde nínú àwọn ànábì pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu tó ṣe déédé àwọn tọ́lọ̀ rán sí lásìkò títí ẹ̀ in tó bá gbà títí ẹ̀ mú tó bá gbà àwọn èèyàn tọ́lọ̀ bá rán sínú ọlọ́bó wàá fi tànábì yẹn lọ́rẹ nínú ìjíjà ẹ̀ فكان الغالب على زمان موسى عليه السلام السحر وتعظيم السحرة يتقب جلوف لا يتموسى عليه السلام oni ma dán àti ká sì máa bàbá ara àwọn òpin dán magician and magic ìdán náà nábì Ìsá tẹ́yìn bá lè pọwọ́dà báyìí ah àwọn yóò mọ̀ fún lé ní pé alágbára nìyẹn tọ̀nfẹ́ lọ́rọ̀ àwọn àwọn àsìkò yẹn náà ń bẹ nílẹ̀ Yorùbá ó sì ń lọ díẹ̀ díẹ̀ ni àsìkò tiẹ̀ lọ tán yẹ́nyẹ́ làwọn kan bá ní kò ní lọ. ẹ bá ṣe mẹ́wàá tó dáa ní yín nìsín tó bẹ̀rẹ̀ sí ń sọ àwọn gbólóò kan lẹ́nu tẹ́ẹ̀mọ̀ tó kọ̀ ewé tó wé dé sọ́wọ́ rẹ̀ ní wà mú òfin eh eh ẹbẹ̀rù bàbá yẹn o ah ẹbẹ̀rù bàbá yẹn o bàbá kan bẹ lọ́dọ̀ <laughs> alákan bẹ nínú tí wọn bímbà kan súwìtì àti àti àtẹjá ẹja gbígbẹ ní máa mú wá jù ẹ gbogbo ẹjì tẹ́lẹ̀ sí àwọn àjẹ náà ò dá ló mọ̀ nígbà náà wọ́n bá ti ráwọn méjèèké tí wọ́n ń ṣeré báyìí bá ó lè ja ewé ọdán kó jayọ síwájú wọn yóò bá sọ di bisikíìtì àti súwìtì àwọn ọmọ jẹ bisikíìtì ṣeré wọ́n máa mu súwìtì àwọn àjẹnú olè lòún bọ̀ ń fi ti àwọn àjẹnú tí ó lè ní wọ́n kí kó bisikíìtì káàkiri ìyá alálẹ̀ tí ń bẹ níbi tó ti pọwọ́ ọdọ́run kò ní ṣòwò jèrè láyé ó sì jẹ́ wọ́n kókó òun gbà rẹ̀ ká ṣòwò kó jèrè lórí sísin yẹn torí pé ìyẹn ti wá sí àyànà kó gbogbo ọjà rẹ̀ kó tóun sì mà ìgbà náà ẹja dúdú ẹ wá wo wọn kò tó bẹ́ẹ̀ bàbá yìí ò tó bẹ́ẹ̀ kó jẹ lára rẹ̀ lára àwọn mọ́jẹ̀mú ìṣù yẹn yóò máa ẹja yẹn náà yóò máa kọ̀máǹdì yẹn náà ni àwọn yóò sì máa rẹja àmúkò ń gẹ́gẹ́ wáyé ó jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ tó orí lè yé jẹ́ inú ẹ̀ tó orí tọ́lọ́hùn lè gbọ́dọ̀ jẹ inú ẹ̀ sébùkún ba lè fún yẹn kí ẹ̀ sì máa jẹ lára rẹ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn gan ọdún bí mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ní ìgbúrò rẹ̀ kórì kankan sí ní àwọn àjànú yẹn bọ́ mọ́ o tí ti bínú sí tí wọ́n mọ́ ti padà ró wípé ìrìnàjò tó ń rìn lọ yìí tó ń bá ṣe dáyé kan ó súnmọ́ kí láyé òrìra dáadáa tó ti pọ̀ ló fi ilẹ̀ ọlọ́ọ̀hánà tó irú ìgbà yẹn náà ni ànábì Musa wálé ayé olóbi ṣe wípé bàbá ẹ̀sà fún lọ́ọ̀fin mùrùjíza kí báhìrọ̀ ti àdìsọ́rọ̀ wà háyàrọ̀ kúlẹ̀ sàá ọlọ́ọ̀mà sọ́nà wọ́n tààlà ó náà wá fún mínímà in tó lágbára mùrùjíza tọ́lọ́wọ́n bá fún mùjíṣà tó ṣe ń pé ń bojú lẹ́rù ni ee èsì ètò ànábì Musa tún ṣe lágbára o kódà ó kó làákàyè ó dààmú làákàyè àwọn òfin láti fún mi ó wà nù Quran clearly stated many verses nù Quran tó ṣe pé màtí wọ́n jọ pàdé ní gbangba làkàntà fèrè àwọn báwọn náà káwọn òkúdọ́ tí ẹ dé ẹ̀yìn òkúdọ́ ni Musa ń sọ wípé ń gbà náà náà bí Ọlọ́run ló ń kí ní kẹlẹ́ ó yá ẹ̀dá kan lẹ̀ wọ́n tó ń dá kan lẹ̀ báyìí hayat azima mukhawifa àwọn ejò ńlá ńlá ńlá ńlá tí ń bá yẹn lẹ́rù tí wọ́n bá lẹ́nu lẹ̀ báyìí ìgbà kan gbogbo lémi ẹ̀rú bá àwọn èèyàn tí wọ́n fi ra ọ̀nà dùn pé à Musa kẹ́ bọ́ lémi òpùrọ̀ burúkú yìí kẹ́ ọlọ́run kan abùsàwọn àti wàlẹ̀ àwùjọ èmi nìkan lọ́lọ́run kò sọ́lọ́run kan nìkan Musa ní sẹ́ẹ̀dì tó ti yín gan wọn ní ẹ̀rìn wọn náà bá rọjò pọ̀pá rẹ̀ lẹ̀ pọ̀pá musa wàlíyà fíyà náà àríbò òkúrọ̀ àwọn bùkátà mi ń bẹ tí n fi pọ̀pá ń gbọ́ tó ju dúmọ̀ fi ń pako fi ń fáwọn ẹran lọ wọn ju pọ̀pá tiẹ̀ báyìí yóò náà bá dejò ẹ wò wá tó gidi <laughs> ẹni bá ní ẹ̀kẹ́ tó wẹ́ tí ó nà tó jẹ́ bàjẹ́ pé tòun tí ti jẹ gbogbo ibi oúnjẹ tó jẹ tó ní wéètì náà nìyí àlékún ìyá náà ló tún jẹ lọ́dọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pẹ́lẹ́ngẹ́ ni ọ̀pẹ́lẹ́ngẹ́ ni ìjò ti isa ìjò musa ń sọ wọ́n mìlẹ̀ ẹ̀kọ́ gbogbo àwọn òkú ìdán ó tí wọ́n dá alẹ́ tí ń ha ha ha ti ń bá àwọn musa ju pọ̀pá tiẹ̀ lẹ̀ báyìí ejò kékeré lódì sí ń gbé gbogbo ikú yàtọ̀ sórun ta ikú yàtọ̀ sórun ẹ gbọ́ eléyìí kìí sí òpin náà àwọn sáhárọ̀tò fèrè àwọn ìkárọ̀fù mọ̀kìrín àwọn jẹ́wọ̀n yẹn wípé tó bá ṣe wípé iṣẹ́ ogun tàjọ kọ́ ìṣọ́pìn dẹ́yìn ni a a mọ̀ ń parẹ̀ èyí tí ń yìí kìí sí ó gbọ́dọ̀ sọ قالوا آمنا برب موسى قالوا آمنا برب العالمين في نصوص صوها آمنا برب هارون وموسى نقول صحيح القرآن àti di mùsùlùmí o àti di pàdù ìṣẹ̀lẹ̀ fún Musa o àti Harun ọlọ́mà lọ́rọ̀ wọn sẹ́lẹ̀ òtọ́ o eléyìí ah èèmọ̀ ni kátó sì yíò gana fàúlìkìyà sáhárọ́tù sí jẹ́dá kọlu wọ́n wólẹ̀ ní tí wọ́n forí balẹ̀ ṣe é ìtòbí ọlọ́run eléyìí sọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ayájọ́ kọlu eléyìí eléyìí kò ní pé àwọn ìyá kan òṣòròmọ̀nì ga ní pẹ̀lú rẹ̀ eléyìí ní pé àwọn ẹgbẹ́ òru kan ni wọ́n fún lágbára àbáwọn ọgbọ̀wọ́ ẹgbẹ́ awo kan náà eléyìí kí ní ti wọ́n sọ mí ti ara wọn di mùsùlùmí ló fi já sí pé bí fìrọ́ọ̀nù ṣe tẹ́kì wọn tó bó ṣe tẹ́kì wọn tó wípé قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها لها فسوف تعلمون ẹ̀yin ibo ẹ kò láìf ẹ̀yin òpìdán mi ní tí bí atáṣe ń sojú ni ó sì fi yín náà rẹ̀ ẹ wá ń gbà fọmọkùnrin kọ́bìlà náà dáná lákùn kí n tó yọ̀ǹda fún yín ẹ̀ sì gbà yọ̀ǹda pẹ́ di mùsùlùmí <laughs> ẹ̀ sì gbà yọ̀ǹda ẹ̀ sì gbà fún náà ẹ̀ sì di títí ẹ̀ ẹ̀ sì jọdí bákan ẹ wá dá ète pẹ̀lú mi àti ẹ̀yin onídàámi ẹ ti tùmọ̀ pọ̀ pẹ̀lú Musa tí ẹ fẹ́ léyàn kú onú ìlú ẹ fẹ́ léyàn kú lẹ́yìn mi kẹmọ wá sọlá àà ah, fọ́lá sọ́bọ̀ sáàlà mọ́ ní ìhàn yìí lè mọ̀ ó fẹ́ yẹ yín gbogbo ẹ̀ náà nù sọ̀rọ̀ mi ní ìwọ fèrè àwọn àlè takùtọ̀ lọ́hùn fákòdì wà á ní ìtàkọ́ọ̀f gbogbo tẹ́ni rẹ bá dáńdájọ́ ń pa wá bó ni wọ́n pa wá ni bó ni wọ́n ti rọ́bà kẹ́ni fákòdì wà ní ìtàkọ́ọ̀f ìnáma takùdì yìí hàzìl hayat dunya máa dájọ́ rẹ̀ ní wọ́n pa wá gbogbo ẹ̀ tí tó bá rẹ̀ fi wá ṣe ní wọ́n mọ́ fi wá ṣe àmọ́ mọ́ o gbogbo agbára tó ń lò yìí gbogbo dájọ́ rẹ̀ aléyìn kan ló mọ́ o bá a bá ti lè kú tí wọ́n náà kú ó tán òbí tá a ti lọ ní wípé in tó wà sí tẹ́wù láti convince èèyàn láyé ànábì rí ànábì Musa òun náà ni ọ̀rọ̀ ọ̀dán torí bẹ́ẹ̀ Ọlọ́run fi wá fún ní agbára kó náà lè máa sọpọ̀ pa rẹ̀ ju gbogbo nǹkan tí ó bá fẹ́ فلما استيقنوا أنها من عند العظيم الجبار انقادوا للإسلام وصاروا من الأبرار ìgbà tí gbogbo àwọn òpin náà yá nàbí Musa yẹn tí wọ́n rí wípé eléyìí tí Musa ń ṣe látọ̀dọ̀ Ọlọ́run ọba ọba ńlá ni ọba tó bá fẹ́ ṣe ní ṣe ni wọ́n padà di mùsùlùmí wọ́n dẹ̀ ní eré wọ́n mọ̀ Isa alayhi فبعث في زمان فبعث في زمان الأطباء وأصحاب علم الطبيعة فجاءهم من الآيات ما لا سبيل لأحد إليه إلا أن يكون مؤيدا من الذي شرع الشريعة فما للطبيب قدرة على إحياء الجماد أو على مداواة الأكمة والعبرص ẹ̀rí إيه، النبي عليه الصلاه والسلام wọ́n gbé nígbà tó ṣe wípé irin tó wà láwùjọ ń gbà yẹn onímọ̀ wòsàn àwọn olùwòsàn béèyàn bá ṣe mọ̀ àyàn tọ́jú sí àtàn ọlọ́jọ́ tó ti pẹ́ afọ́jú tó ti rìn látọ̀dún gbọ́n bó o bá ṣe lè sọ́jẹ́ ẹni tí ríran sí onítìlà kó ègbé mú kó di bí twenty years ago kó padà wá dìde kó ṣe wọ́n sọ fún àwọn èèyàn ó mọ sáàdìsì ó mọ rírà ẹ̀ nìyẹn wọ́n gbogbo fún wọ́n gbọ́lá fún wọ́n bàbàrà rẹ̀ nígbà tí àsìkò tó ṣe wípé ọ̀rọ̀ àlàáfíà ara òun ló lágbára jù láwùjọ bí èèyàn bá ti wá lè ní agbára tó lè fi máa ṣèwòsàn fáwọn èèyàn àwọn èèyàn ó tara rẹ̀ gbà fún un ọlọ́run wá ṣe lè fún ànábì ó ní kó wá nínú àwọn àpẹẹrẹ tó já sí pé kò sí ẹ̀dá ara rẹ̀ support lọ́ba tó ràn níṣẹ́ dèní tá à ń sọ̀rọ̀ yìí náà ni ẹ sọ medical doctor kan fún yàn tó lè ṣe afẹ́rẹ́ sí ní tí ó sẹ̀mí lára tí ó sì máa ń ta medical doctor eléyìí o bẹ́ẹ̀ gbégi lọ wájú rẹ̀ ní ìsìnkú lábẹ́rẹ́ tí ó fún jù bí ó sì máa sọ̀rọ̀ ah! kódà ẹ sọ fún wa náà dì sí igi tó ti gbẹ tó ti kú a ti fi dáná gan sẹ́kù èyí tó ti wà jóná tán ẹ sọ dókítọ̀ kan tó lè prescribe irú abẹ́rẹ́ tẹ́lẹ̀ fún bí yẹn tó sì yúùtù padà <laughs> kò sí ọmọ ẹ̀dá èèyàn gan tí ń tọ́jú tó kú sílé ìwòsàn rẹ̀ ẹni kó fa abẹ́rẹ́ sí lára ẹnu ń jí padà kò sí bẹ́ẹ̀ náà ni opticians a challenge to you ẹ̀yin tí ẹ̀yin jẹ́ oníwòsàn ojú agbára tún bojú ẹlòmíì gan jẹ́ <laughs> Allah huwa shafi the only defining healer is Allah subhanahu wa ta'ala ẹ̀tí ṣe wòsàn ọlọ́run ẹlòmí ní fi ń ṣe ní ojú tẹ́lẹ̀ kò kàn rí nǹkan dáadáa ni ó ń rí ṣùgbọ́n nǹkan yẹn ti máa ń wẹ́jù lójú ẹ̀ yóò bá kọjá sí ilé ìwòsàn nígbà láwọn tí ì tẹ̀ fún nígbẹ̀yìn ìgbẹ̀yìn oògùn náà wọ́n máa fún wọ́n ló mọ nǹkan kan sójú náà ni ojú yàn wá nínú ìrànmọ́ rárá ìní ìwọ́n ti ẹ̀ ni wọ́n pè tiẹ̀ fún wọ́n fọ́ tó bá ti lò lẹ́yìn ọdún mélòó kan yóò padà wá fọ́ yẹ́yẹ́ so kátó wá sọ wípé adẹ́tẹ̀ wàbú ìta mẹ́nuhùwà fi kọ́bùrìhì rọ̀hínù ìlẹ̀yọ́mì tẹ̀nẹ̀ wàbá ìta mẹ́nuhùwà fi kọ́bùrìhì rọ̀hínù ìlẹ̀yọ́mì tẹ̀nẹ̀ bákan náà ọlọ́run bá gbé dìde wípé ẹni tí ń bẹ nínú sàárè táàtì ẹ̀mọ̀gbà tó ti kú tó ṣe fóòdó ọjọ́ ògbéra kìíyàmà tó bá ń pèpè gbogbo ẹ̀dá láyé ló tún jẹ́ pé ìwọ ìsá ìwọ lọ̀dí sàárè rẹ̀ dákọ rẹ̀ tó kọ rẹ̀ ó dìde yóò sì fi dènù sàárè òní ìṣìyà ó àlùmọ̀ọ́sà ọlọ́run fún níyọ̀ǹda kó lè jí òkú dìde kódà yóò tún dákọ òkú yẹn kó tó jí jẹ́mọ̀ mùsùlùmí tó bá ṣe wípé àwọn mọ̀jìzáàtì wọ̀nyí àmì erékùsù wọ̀nyí òun ló sọ àwọn kan di wípé yíṣẹ́ ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá kàmí kó jólúwa ọ̀rọ̀ tó takò látàyè ni à ń láti àdírẹ́sì mẹ́ntálítì wa ni a fẹ́ wa kìí sọ̀rọ̀ ìfẹ̀sìn kan yẹ̀yẹ́ àbí ìrí èèyàn kan lẹ́nu tí ò serious tó bá ṣe wípé the couple of uh, miracles tàbí wípé ó yẹ ká dẹ́yìn fáyì Musa ká dẹ́yìn fáyì Isa kásọ̀dọ̀ ọlọ́run ẹjá sọ̀rọ̀ sínú làákà yìí wa òun náà ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí gbogbo bó ṣe ń sàlàyé ó ní bí ìzìnìlá bí ìzìnìlá gbogbo tí mò ń ṣe yìí o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ajá pé òun gan fún ara ẹ̀gbọ́n olè dá nǹkan kan ṣe òun náà wíìkì bọ́ọ̀ náà ṣe wíìkì èyí tọ́lọ́run bá ní kó ṣe é ṣe fún ló ń ṣe yẹn ó sì nídìí torí kẹ́ ẹ lè gbà fọ́lọ́run ọba lára rẹ̀ ni kìí ṣe wípé nǹkan yẹn ti sọ òun náà di ẹni tí a máa wá wárí fún tá máa gbógo fún tá máa gbẹ̀yìn fún tá máa yìn ó yẹ ká kàn rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ role model tó jẹ́ true leader tá a lè gbàlà náà tó bá ń pa wá láṣẹ pé ṣe bẹ́ẹ̀ tá a lè máa ṣe inú ẹ̀sìn bó ṣe yẹ ká mú nìyẹn kò yẹ ká mú lẹ́yìn tá máa wá sìn tó jẹ́ pé tá a bá ṣàdúrà lọ́ta ṣàdúrà bọ̀ á gbàgbé àti fowó kọ ọlọ́run ọba gan wàlúbáríkà ó kọjá sí mọ́ fún wàlúbáríkà kò yẹ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí a ń fi ẹ̀dá kan ní al-Masihu Dajjal the false messiah the false messiah ohun tí wà ìgbà tí ó wà sí ìgbà tálẹ̀ kí wọ́n bá ń kalẹ̀kùn ni irú agbára tí Isa ní òun ò ní irú agbára tí Ọlọ́run bá bu Isa yìí àná Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀ wípé masihu dajali náà ó ní ẹni tí ó yẹ àgbákò onífìtínà jù lórí ilẹ̀ lásìkò yẹn wọn náà máa jùkù lára nǹkan lára nǹkan tí ó fi máa convince àwọn èèyàn wọn náà nìyẹn lápèjúwe Ibrahim èmi lọ́lọ́hùn èmi lọ́lọ́hùn kò sẹ́lòmíì tó lè jọ́lọ̀ jèmi nìkan lọ tí ọ̀bọ wa ni àà kí ló fi ń jọ́lọ́hùn ah mo lè pa ọ́ ó ti lè jí ọ padà ó pa mí kí n tó sọ̀rọ̀ tán mọ́ kú ẹni ó sì kú mo bá sì yà ó yá dìde padà tàn ó sì jí yìí wọ́n bá tẹ̀lé a ìlàmùsákùn rọ́bán fámàn yẹkùn rọ́bà bí wọ́n yóò bá tún wá jọ́lọ́n sáàmà sùn takún wá ni ọ̀rọ̀ mọ̀tí dàjálì yóò kírètì confusion débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sàgbákò látara ẹ̀ tó bá tún wá ń ṣe wá sí tó ń pèjọ fáwọn èèyàn sípò lọ́lọ́run tó bẹ̀rẹ̀ sí ń ṣe wá sí àgbákò ti tiẹ̀ tó tún wá ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ tó mi ẹni tí wọ́n ti síbi táà ń fẹ́ wọ́n ti ẹni tí wọ́n ti síbi ọdún òun ló ti kú ọ̀yún wà ní ara lápòjúwe àwọn tó ń bá sọ̀rọ̀ ìyọjọ́ orí wa ti lé lọ́gọ́rùn ọdún abókù gan abásáré rẹ̀ ń bẹ̀ ni ẹ̀mẹ́ tí wọ́n ti síbi rẹ̀ àmọ́ ẹ tí wọ́n ti síbẹ̀ ó pọ̀ rẹ̀ àmọ́ ìjẹba ìbáyìí bóò ló ti mọ́ ọlọ́ọ̀ni mi nì ó yá ìwọ̀n alágbájá alágbájá dìde fara wọn lé tọ́nú tó bá yìí dé sáré kí ló kọ rẹ̀ yíwà tí dèédé kọ tí mo tún dàjálì dàpọ̀ sẹ́ẹ̀tì rí ó yá bá wọn sọ̀rọ̀ tọ́nà sì bá wọn sọ̀rọ̀ ó yá kú padà lásìkò ka lásìkò òjò yóò sọ̀dá yóò fẹ́ràn èyí ò kọ́ ṣé kò lè tó ti bí ànábì jámọ̀ wípé èṣù ní o àrólèṣù lórí ilẹ̀ ni ẹmọ́tẹ̀ ni yóò mú iná sí ọwọ́ ọ̀tún yóò má lè jẹ́ náà sọwọ́ òsì yóò lẹ́ni tó bá lè tẹ̀lé mi inú yín tó gbà pé mi lọ lọ́hùn kí ṣe yóò gbéra rẹ̀ kalẹ̀ fáànàbí lòun rárá yóò ṣàkálà yóò ẹ̀sábìṣì ara rẹ̀ wípé èmi gangan lọ lọ́hùn ẹni bá wọn á gbọ́ ogun tí ń sọ yìí tó sì gbà mí lọ́nà tó sì ń sìn mí àlìjẹ́nà tí ó wọ́ rèé ẹni tó bá wá takò mí tó lòun ní sinmi iná ti bì síre ànábì wá ní fàjànnátìhù náírọ́n wà náírùhù jannah wọ́n tó bá gbọ́n tó bá sọ tó bà lódodo tó bẹ́ẹ̀ náà ni torí kò lè wà lìjẹ́nà rẹ̀ tó bá lè wà lìjẹ́nà rẹ̀ àlìjẹ́nà rẹ̀ yóò jìnnà ni wọ́n tó bá sì takò tó bẹ̀rù ìyà tó fi jẹ ọ́ tó takò tó ní náà tiẹ̀ gan ló fẹ́ wọ̀ bó bá ti ń wọnú náà ti tiẹ̀ yóò dá lìjẹ́nà fún ọ sẹ́nu náà ń so kò tí ì kan nínú àwọn iṣẹ́ ìyàrùn tó fún Ìsá tí ó wàá sọ dẹ́ńtà wá sìn lẹ́yìn ọlọ́run bàbàrà tó wà ń pé ẹrú ọlọ́run pàtàkì ni ìsìn náà tó bá púpọ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá tó tó sì níṣẹ́ òun náà lòun náà náà tí lè mirekùsì tí wọ́n gan wọ́n fẹ́ ju ṣe sá gan lọ ah, iṣẹ́ ìyanu mọ̀ pọ̀ ń tọ́ <laughs> iṣẹ́ ìyanu kò tí ẹ̀ ṣe kà lọ́dọ̀ kò ń fi gbogbo ọ̀nà oògùn ọ̀nà èṣù iṣẹ́ ìyanu náà ni iṣẹ́ ìyanu náà ni níjẹ̀ wá ní àní let's stick to our mentality ṣé ká yàrá wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ wípé àwọn náà ń jíṣẹ́ olúwa wọ́n ń jìkú nìkan àwọn cemeteries churches wọn ó yẹ kí wọ́n lè lọ ọbẹ̀ kí wọ́n jẹun òkú wọn yẹn náà gbogbo àwọn alàgbà àjọ tí wọ́n ti fi ayé lẹ̀ tó ti wà ní àyà olùgbàlà tó sì wúlò nínú iṣẹ́ ìjọ kí wọ́n tó kú ẹ̀kọ́ rí sọ́yún sínú sàárè wọn lọ jí wọn náà kí wọ́n á tún olúwa jẹ́ gbogbo àwọn adarí ìjọ tí wọ́n jẹ́ ní ńláńláńlá táwọn èèyàn mọ̀ lágbàáyé tí wọ́n ti kú nílé orílẹ̀-èdè yìí nàìjíríà táwọn èèyàn mọ̀ wọn lágbàáyé kan tó kú ó yẹ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ olùdarí ìjọ tó kù tẹ̀sí jóníṣẹ́ ìyanu bẹ́ẹ̀ni tọ̀hún náà ti ń ṣiṣẹ́ ìyanu lọ́dọ̀ tí yín kó tó kú ó yẹ kẹ́ ẹ lọ bí sàárè rẹ̀ kẹ́ yí padà náà wo ìtara ẹni ń bẹ lọ́dọ̀ yín púpọ̀ ìtara ẹni ń bẹ àdìsí irú iṣẹ́ ìyanu ẹni yìí lérò ó ní tv station gbogbo èèyàn náà ṣe ìyanu ìyẹn kò sí irú ẹgbẹ́ òkùnkùn tó wù kó lè wà tó bá ti déwájú rẹ̀ yóò kọ̀máǹdì ní six in tongue a máa rìn ẹ tọ́nú ó kú gbé gbogbo ọmọ oṣù kú gbé náà nìyẹn dẹ̀ a ní àwọn handicap schools in various states ta wà lórílẹ̀-èdè yìí gbogbo ẹ̀yin oníṣẹ́ ìyanu pàápàá jùlọ ẹ má lọ sí ilẹ̀ haúsá ẹ má lọ sí ilẹ̀ Ìgbò ẹ̀yin oníṣẹ́ ìyanu ilẹ̀ yorùbá ẹ lọ school of handicap àwọn alábárapá bóyá kò sójú ni àbẹ́sẹ̀ rọ àbápá ló rọ àbí etí ló di ẹ lọ bẹ lọ sísẹ ìyanu bẹ náà kẹ fi kó tẹ jẹrí ìlú gọọmenti gan tó gọọmenti òfin ní lábàrùn àni wò ní lábàrùn láàrin ìlú mọ <laughs> kí ló dé tàǹkàrà wà lábẹ́ ẹ̀sìn báyìí ẹni tọ́lọ́run bá rán sí wa yẹn ọmọ ẹ̀dẹ́yàn tó rán sí Bani Israel tó sì jẹ́ kan àwọn ànábì ńlá iṣẹ́ ìyanu rẹ̀ ó ti ní purposes Ọlọ́run bá fi gbé fún un وكذلك محمد صلى الله عليه وسلم بعثه في زمان الفصحاء وبلغاء ونحرير الشعراء فأتاهم بكتاب من الله عز وجل لو اجتمعت الإنس والجن على أن يأتوا بمثله أو بعشر سور من مثله أو صورة من مثله لم يستطيع أبدا ولو كان بعدهم لبعد ظهيرا وما ذاك إلا لأنه كلام الرب عز وجل لا شبيهه لا يشبيه كلام الخلق أبدا جاي بينا أن محمد صلى الله عليه وسلم لا نقول الله وبعد بجدسي أما تيم بلا يبنا أوري أما تيم دلها nínú èdè sísọ lẹ́yìn bá ka arabic literature káyọ̀sí islam tó dé inú mò ń pé lárọ́wá dání ahán ṣé ti sájà àlàfẹ́ sọ ni àbí ní fún kíkọ so lásìkò yẹn ní tí èèyàn fi lè win heart àwọn èèyàn ní kí wọn náà mú láhán kí ìgbọ́rọ̀ rẹ̀ ka ìgbọ́rọ̀ tẹ náà kalẹ̀ kó lágbára ẹwà tó táwọn náà wà lẹ́yìn àwọn rédíò presenters yẹn tó máa ń sọ̀rọ̀ lórí rédíò wọ́n máa ń dá láhán jura wọn lọ ìdáláhà jura wọn lọ yẹn náà ló motivate àwọn listeners wọn jura wọn lọ síra wọn so lásìkò yẹn pé olóò jíkù dìde lọ́dọ̀ àwọn lárúbáwá jíkù dìde kò nítumọ̀ ẹ̀ ń gbà yẹn ìjà ìjẹnu lẹ́nu yìí kò mú fún wọn ẹ̀ ń gbà yẹn adẹ́tẹ̀ àwòsàn àmọ́ tó bá di pé ọ̀rọ̀ tó ń sọ lọ́rọ̀ ah, eléyìí ah, ó yàtọ̀ sọ̀rọ̀ tiwa sáwà gan ní sàlè compose lọ́rọ̀ bẹ́ẹ̀ eléyìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ẹni tí sọ̀rọ̀ yìí gan ó rọ̀ jọ́rọ̀ ẹlòmíì tó jù wá lọ ni tó dáwà ó ti gbàgbé sọ̀hábí yẹn ògbóǹtayìn kèfèrí ló jẹ́ àjẹsà náà Muhammad àti Islam wọn àtàwọn ìfẹ́rẹ́gbẹ́ rẹ̀ wọn bẹ́ ń gbogbo ẹ̀ṣẹ́ sọ̀rọ̀ kí ní tó ń sọ gan náà èmi ò lọ fetí gbọ́ wò àti ẹ̀lọ́ fetí gbọ́ wò àwọn kan wọ́n sì ń sọ wípé ọkùnrin yìí àwọn ọ̀rọ̀ tó ń sọ lágbára o àfàìmọ́ gbọ́rọ̀ rẹ̀ sétí ní o <laughs> yóò lẹ̀ mọ́ létí o tó lè kí ni tó bá lọ nígbà lọ́dọ̀ ń ṣọlá àdìsọ́lá ti sẹ́lá ànábì káyà Kùránì sí létí ó ṣàlàyé rẹ̀ fún ẹni tó nígbà tí ó kú lọ́dọ̀ ànábì tó dàgbà sọ́dọ̀ àwọn kèfèrí bíbí tiẹ̀ tọ́jọ́ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ojú rẹ̀ rọ̀ ó wá ń wò sympathetically lẹ́ni tí ń kàánú mo ti ń bọ̀ sọ ee sọ́ọ̀bà ọwọ́ ti tẹ̀ <laughs> ọwọ́ mọ́mọ́dù ti tẹ̀ sọ tí ó dé ní wàláhì ọ̀rọ̀ tí ń sọ yẹn kì í sọ̀rọ̀ ọmọ ẹ̀dá yẹn ní àsọ fún <laughs> lọ wípé arákùnrin yẹn nídá ìdẹ́ rẹ̀ ti mú ọ ní wọ̀lọ̀ ọ̀rọ̀ tí ń sọ kì í sí orin àwọn olórin làwọn àwọn dórin mà í kì í ṣe wèrè láti ọ̀rọ̀ pé wèrè wèrè kọ tí bá ṣe kó tó lọ ta ló lọ sọ́dọ̀ rẹ̀ láyé tí ó torí pé dàkudà tó bá lọ́dọ̀ àwọn èèyàn náà lẹ́ni náà ni wọ́n lọ bá tó wọ́ tó wò tó ń lẹ̀mọ́ tó nírúgbọ̀n àti ó ti dìdàkudà o kí ló dé ẹgbogbo ṣe rí náà ẹwọ́n ń gbọ̀n ẹwọ́n sokoto wọ́n lò ó ṣe kí ni ó dìdàkudà. sákàdà lọ́wọ́ fi wá sọ kùránù kalẹ̀ sígbà sí wípé bí gbogbo àjẹ̀nú àtìyẹn bá fọwọ́ pọ̀ lórí wípé kí wọ́n lè múru kùránù wá ìmọ̀ wo lẹ fẹ́ ní ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ tálẹ́ntì ò kọ́ kódà inna a'tainaka al-kawthar bó ti kúrú tó lógbólóhùn ti sọ ẹ lè sọrú ẹ gbogbo olùmọ̀ yín gbogbo àwọn scholars ní ẹkún wọn jọ ẹ ó di sẹ́mínà yé lórí tí a fẹ́ sọ irú náà tó iná kalẹ̀ ká sọ lọ́rọ̀ kó jọjú tọ́lọ́hùn kò lè jọ tọ́lọ́hùn láyé láyé láyé torí fọ́rọ̀ ọlọ́run bá sọ́wọ́n náà wọ́n tààlà kó jọ tẹ̀dáka nínú ayé yìí bákan náà من جراء المعجزات على أيد المرسلين إيا لبعث الروح الإيماني في قلوب أقوامهم فيعطوا ربهم حقه الوحيد وهو عبادته وحده لا شريك له وديوتي ògóngó èròǹgbà abẹ́ròǹgbà tó ga jù tó tóbi jù tí ọlọ́run bá fi kàn máàdì nà jùzát lọ́wọ́ àwọn ànábì tó ránṣẹ́ òun ni kó inspire spirit of faith lẹ́mí àwọn ìjọ wọn tó rán wọn sí ọlọ́run fẹ́ fi dígbàgbọ́ tó ti kú lára wọn ọlọ́run dára pẹ̀lú ìgbàgbọ́ ni àwọn bá ti bára wọn gbà dóde ayé ṣe tọ́nù ti ṣe lára oníkálukú wa ọlọ́run wà á rán àwọn ànábì yẹn sí wọn yóò fún wọn ní mùsùlùmí kó lè jí àwọn ìgbàgbọ́ ti kú lára wọn sàwọn yìí ó lè di wípé ẹ̀sán ọlọ́run bá subhanahu wa ta'ala ó lè mọ fọlọ́run bá wọ́n lè mọ sin ọlọ́run bá nìkan ó lè lóṣọ̀ fún kàmí ìmọ̀ tó bá rí bẹ́ẹ̀ kò rá lẹ́tọ̀ fún ẹ̀dá kan kó mú ànábì kan àbójúṣe kan náà òjíṣẹ́ ọlọ́run kó mú lọ́lọ́run ìtorí tó nínú jìsáàtì lọ́wọ́ ara ò rí bẹ́ẹ̀ adọ́nà subhanahu wa ta'ala kó ló wá fún lórí àgbóyè sí ìlọ lọ́lá ìlà ìlọ́lọ́ di ní ọ̀la a máa tẹ̀síwájú láti verse fifty tó tẹ̀lé ayé ìta parí ní ọ̀sán أستغفرك وأتوب إليك